fulani ṣe jáàmù ọdún mẹ́wàá èsì dáná mi sọ̀rọ̀ bá torí pé àlátà nàbì bá ńlá ńkọ òdodo ni sọ́wọ́ àṣeṣe kápá nàbì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run fi hàn lójú oorun wọ́n wá lọ Mẹ́kà wọ́n dé Mẹ́kà wọ́n sì tawaf wọ́n parí umrah wọ́n sì fárí ẹni tí wọ́n gẹrígẹrí kó tó di pé wọ́n mórí lé Mẹ́dínà ṣùgbọ́n káwá pé ńgbà kánàbì wàá kú dẹ̀dẹ̀ tí wọ́n wọ Mẹ́kà àwọn káfíìrì kan wá di lọ́nà. ike kò ní lọ kò sì lọ́nà lọ́nà a ọ̀rọ̀ yìí yà pàṣẹ ábà torí pé àlà ànábì òdodo ni aha laqad sadaqa Allahu rasulahu ar-ru'ya bil-haqq لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون ọlọ́wọ́ bá ó ti mú kí àlá ànábì sallallahu alaihi wasallam kọjọ́ dodo àti pípa pàápàá ọlọ́ọ̀ni dájúdájú ẹ̀rù wa mọ́ṣáláṣí mẹ́ka bọ̀wọ̀ lẹ́ni tó ṣe kó ṣe ọmúra ọ̀parí ọmúra ẹni tí ó fárífárí ẹni tí ó gẹ̀rígẹ̀rí ẹni bẹ́ẹ̀rù ẹni kankan tó ìbá sọ̀lọ̀ bẹ́ẹ̀ ni òdodo làlá ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n làwọn ọba padà fi hàn wá pọ́nú tí ń bọ̀ làlá yàn sí ìsọdún yìí yìí tànàbí lọ yìí. ìlàlá yìí ọ̀sẹ̀ ọdún tí ń bọ̀ ní ọ̀sẹ̀ torí ẹ̀ nígbà tí wọ́n kọ ìwé àsọyípọ̀ ikú kára ọmọ alọ lọ́dún yìí kọ́ wa lọ́dún tí ń bọ̀ ìwé jọ kọ́ kò ní síjà àní tọ́yín ẹ tọ́ wa tẹ́ ẹ bá fi lè tọ́ wa tẹ́ ẹ tọ́ wa fún jà pé ìwé kọ́ ó adékòwé tá a jọ kọ́ńkọ́ ó ti di nǹkan àgbàgbé ẹnu gbogbo igun kínní àti èkejì ó kò lórí eléyìí tọ ẹnu ìgbìngbà tó yẹ pé aláàánábì òdodo sallallahu alaihi ìní ìgbà dáná bí sallallahu alaihi wá sọ fáwọn sàhábà fi tọ lẹ́yìn tá a ti kọ ìwé yìí tá a sì ti jọ dá àwọn mẹjẹmú fúnra wa wọ o. pípadà lápadà sí Madina ṣùgbọ́n àwa ti gbé ihram àti gbé ihram ihram onáà lásọ tán ọ̀tọ̀ eléyìí tá a máa fi lọ́dì bá a sì máa sámára nígbà tábà lánìí àti sèkìnì hajj tàbí umra lọ́ba yanilẹ́nu báwọn ọ̀sẹ̀ bọ káàkiri àwọn náà máa adúgbò fọlọ́ pé láwùjọ ti àfẹ́ ríru ẹ̀ abẹ́ ẹ̀ ṣe ẹ̀rí tí wọ́n lọ sọ kan mọ́bí aṣọ funfun àwọn náà tún bàtà bóra àá mbẹ́lẹ̀ ti rí yìn ọgbẹ́ so eléyìí àwọn mùsùlùmí lónìí kò sí fáwọn kò fà á kò sí fáwọn kò fà á tẹ bá ti wá gbé aṣọ ìhram nínú òfin ọlọ́run kò tọ́ sí yín pé kẹ́ ẹ bọ́ aṣọ yín lẹ̀ àfi kẹ́ ẹ ṣe ń tẹ̀ dání ẹ̀pẹ́ wá sí ní ìsẹ̀mí dání tí wàá lọ aṣọ mẹ́tì láti mi pàt ọ̀dà kàkóra labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wa ni'mata laka wal mulk la sharika lak bàbá kú dẹ̀dẹ̀ ká dé maka làwọn kan bá gbégi dínà and then anybody tó bá tó kó move an inch àwọn oníjà dé maka gbogbo yẹn tó tà gbà gbogbo bá wọn ṣe táwọn láyà àárọ̀ náà títí àsìkò hajj fi wá lọ gbó láti àsè a gbọ́dọ̀ bọ́ aṣọ ńlẹ̀ ó dìgbà tá a bá tó rí níta àdáníyàn sí sọrí pé iṣẹ́ ńlá nù iṣẹ́ ńlá nù àìjẹ́ bẹ́ẹ̀ ètò ọba fi mú yín bọ́ ìwé yín lẹ̀ ajẹ́ ike ẹ̀ pààyàn tẹ́ bá wá pẹ̀ràn ìgbà náà lẹ́tọ̀ọ́ láǹfààní àti bọ́ aṣọ sílẹ̀. Si tọ́ba wa dọdún tí ń bọ̀ ẹ wàá san ìjọsìn tẹ́ ẹ̀ rí ṣe lọ́dún yìí tọ́ba jẹ́ hajj ẹ wàá san tọ́ba jẹ́ umra ìgbà tọ́nà bá ti sí anytime sígbà yẹn ẹ lọ san. tọ́ ìgbàdàn nàbí sọlọ́lá àti láàrin tọ́ nísìnyí ẹ bọ́ aṣọ ìfọ́nmù yìí sílẹ̀ o a lè dé mẹ́ka o pẹ̀lú ògùn ọlọ́run tó bá dọdún tí ń bọ̀ á gẹ́gẹ́ bí agreement tó ti wà láàrin wa àwọn sàhábà wọn gbọ́ wọ́n ṣe bí aláìgbọ́ O lọ́lọ́run ọzọ sọ fún anabi sallallahu alaihi na pa àti wọ mẹ́kà àti ṣe umra ẹni tó fárífárí ẹni tó tí anabi wa sọ pé ẹni tó wá ṣẹlẹ̀ náà ni pé lọ mẹ́kà mà àní lè lọ mẹ́kà mà báwo àwọn wò pa àwàdà bẹ́ẹ̀ àwàdà bẹ́ẹ̀ ẹgbẹ́ ó mi ò sọ nǹkan kan ní ìgbà tí ń ṣàwàdà àti ìgbà tí mò ń ṣàwàdà àfọdodo ànábì náà ló sì ní nísìnyí ẹ bọ́ra lẹ̀ amọ́kẹ́tù bọ́ra lẹ̀ pẹ̀rẹ́ ni tẹ́bá ti pẹ̀rẹ́ tán ifá ni wọ́n gbọ́ wọn fi tú pàlàbà rẹ̀ inú bí ànábì sallallahu alaihi wasallam ọ̀wọ́lé níbi tí wọ́n ta tẹ́ǹtì rẹ̀ sí ọlọ́ba ìyá ńlá wa Ummu Salama radiyallahu anha orí dúdú ànábì sallallahu alaihi wasallam kọ́rẹ́ wọ́n ṣàkíyèsí eléyìí àtọ̀ sí obìnrin bú obìnrin fìtínà obìnrin àdáwò kò ní wojú ọkọ rẹ̀ pé kí ni ṣe sínú rẹ̀ ń dùn ní àbọ̀kan rẹ̀ ń bàjẹ́ ẹni tínú bá ń bì àbí òye kò forí sàpàtà tó bẹ́ẹ̀ làwọn obìnrin míì máa sọ fáwọn ọkọ wọn àmọ́ àwọn obìnrin rí wọ́n mọ̀ sójú ọkọ wọn sí òsì ọlọ́pàá yìí lọ́pọ̀ tó ah, ọkọ tí ó sì ń kẹ́ àbí lọ́ba ẹ̀kọ́ yóò ẹjọ́ kò mí náà kí ẹ tẹ̀ tó sàlàyé dáhùn kí tinubu bá ń bi tó bá ti mú mi inú rẹ̀ ọ̀rọ̀. so Ummu Salama radiyallahu anha ó ní kí ni ń bá wa anabi sallallahu alaihi wasallam lọ́kàn jẹ́ ta ló bẹ́ ọ anabi ní báwo ní sì máa pa àwọn èèyàn láṣẹ tí wọn ní tẹ̀ láṣẹ kí lẹ pa wọn láṣẹ fún ọsùn ọ̀pá wọn láṣẹ fún ọ̀pá ẹran hajj táwọn fi tọrẹ fún káàbà ó sì tún pa wọn láṣẹ fún ọfárí kò sí ẹnìkan tó lò ń gbọ́. Ummu Salama ní bẹ́ẹ̀ ni torí pé ẹ̀yin náà tí ì pa tiyín ẹ̀yin náà sì tí ì fari subhanallah àwọn obìnrin rere nìyẹn o àwọn obìnrin rere nìyẹn jọ ni wọn pa àwọn eléyàn ti járe olùkọ́ni ọgbọ́n ọjọ́ pa àwọn sàhábà ó ní ẹ̀yin kọ́kọ́ bẹ̀rẹ̀ nítorí ẹ̀ ẹ̀ ẹ̀ mọ́fojú di àwọn ìyàwó yìí o ẹ má fojú di àwọn ìyàwó yín torí pé ńgbà mi ọ̀nà àbáyọ nínú gbogbo ìṣòro tí ń dán láàmú nínú ìgbésí ayé rẹ̀ ọ̀dọ̀ ẹnu ìyàwó rẹ̀ ni ó ti wà tí wọ́n mọ̀ pé obìnrin ò ní làákàyè ààbọ̀ làákàyè wọ́n ń gbé ká kí lọ́ọ́ fẹ́ sọ bá kún bẹ́ẹ̀ bóyá mọ̀ràn tó sì jáde lẹ́nu rẹ̀ ló fún ọ náà torí ẹ̀ látara anábì sallallahu alaihi wasallam pé gàgẹ́ ọ̀kan rẹ̀ ní máa ń bẹ lọ́dọ̀ tiẹ̀ tó ń lọ wọn bá wà lọ́kì kí gàgẹ́ àwọn ànábì ọ̀kan lọ́wọ́ àlọ́dọ̀ rẹ̀ ọmọ ọgbà tó bá fi síbì kan ní táwọn máa ń ṣe nù sọ sínú ògùn kọ́ sí ọ̀run mi kíní kan ṣe kíní wọ́n mú wọn ní mọ́ ọ so wọ́n sì torí ẹ̀ lànà bisalòlá àti lànà sunjọ kọ̀ọ̀kan náà sàhábà ọ̀nfà ogun ànábi sọlọ́lá àti sọlọ́ ọ̀nfà ọ̀nfà sínú ó ló sì dùn ó ju lọ́fíńdà àlùmísìkò lọ oògùn ara ànábi sọlọ́lá àti sọlọ́ yàtọ̀ sí oògùn tiẹ̀ sáwọn fẹ́ ọmọ ọrùn abẹ́ẹ̀gẹ́ tiẹ̀ ẹ̀ tó eléyìí túmọ̀ sí pé ìdínú táwọn sàhábà fi ń dùn kálukú fẹ́ ní lọ́wọ́ ókè wọn bá wọn jogún àwọn ọlọ bá ní ẹ wo orun ọ̀ràn ni nígbà tó ń gẹ̀rí ẹ kó tani ó kó dọ̀tí àbí òye wa tani ó kó dọ̀tí Islam sọ ni tó o bá gẹ̀rí má jẹ́ kí irun rẹ ṣeré ká o má jẹ́ kí o because wọ́n lè fi ọ Islam sọ rí malẹ̀ rí malẹ̀

ọ̀kẹ́ ṣeéṣe kọ́ ọ̀rọ̀ ọmú ni pé ẹgbẹ́ rẹ̀ látẹ̀yìn ṣògbó láti á sọ pé ẹ bá múre ìkànnà ìkànnà rẹ̀ la nídì tí gbogbo àwọn ètùtù yìí táàfi ṣe táàfi ṣe táàfi ṣe náà mọ́ ìntàfẹ́sì nítorí délé ìsìláàmù ọgbà pé ká gé ẹrí kàgbà àrùn ọgbà pé ká gé ìkànnà ká gé ìkànnà ṣùgbọ́n àwọn ọ̀bọ̀ sọ̀rọ̀ láàrin ìṣọ̀lá gbogbo nǹkan tó jáde lára ti alálùbáríkà àwọn sàhábà ń dù jẹ́tẹ́lẹ̀ báyìí wa. àwọn náà ká jẹ́ àwòkọ́ṣe rere ká jẹ́ àwòkọ́ṣe rere wọ́n ti wá kọ̀wé agreement fẹ̀yìn wà fún ìmọ̀ràn àìbámà tọ́ba lè yí àdéhùn wa nítorí pé káfíìrì ìsẹ́ni tí èèyàn máa fọkàn balẹ̀ sí tẹ ẹ jọ ní àdéhùn pẹ̀lú káfíìrì lórí pé nǹkan báyà ní í ṣe ẹ má fọkàn balẹ̀ pé òun náà ní í ṣe. tẹ́básì jọ ládéhùn pẹ̀lú káfíìrì lórí pé nǹkan báyìí á ṣe ẹ má fọkàn balẹ̀ sórí pé káfíìrì ó ṣe torí pé jíjẹ́ káfíìrì rẹ̀ lásán ó ti tó ní mọ̀ pé kò ní pé kí ni kò ní pé àdé kò ní pé àdé ok wọ́n ní àmì mùnáfìkì nínú àmì rẹ̀ ní kí tó bá ṣàdéhùn kọ́ kò ní pé káfíìrì àti mùnáfìkì sẹ́wọ̀n kébìkan náà wọ́n jọ tòsí torí ẹ̀ tí káfíìrì náà bá ṣàdéhùn wọ́n ì torí tí máa mú ní pàdé o òun náà ní ìmánì àwọn ti sòfò rẹ̀ wọ́n ni torí pé gbígbó àtọ̀gbọ́ lọ́wọ́ bá fi máa rẹ lẹ́mìí rẹ pé ah nǹkan tó sì fẹ ṣe yìí o tí wàá ti lágbájá jọ lágrímẹ́ǹtì lé lórí o nítorí sì ṣe yìí o kọ́ máa dáa síbẹ̀ tó sọ pé ẹ̀ ní ṣe wàhálà tìbọ́lá ọmọ tí ò tí ì ṣẹlẹ̀ pé tó bá ṣẹlẹ̀ báwo ni ó ṣe ṣẹlẹ̀ ọlọ́run ìjọba fi lè yé àdéhùn àtúrúkọ́lọ́ wọn bá ń sòfin fún wa nípa tí ò tí ì ṣẹlẹ̀ pé tó bá ṣẹlẹ̀ kí lẹ́ ṣe yẹsẹ pé ń bọ̀ bá ṣẹlẹ̀ tán láwọn àmọ́ retí pé ó dìgbà táyà bá tó sọ̀kalẹ̀ ọlọ́run tí wọ́n bá fi lè yé àdéhùn wọn tí wọ́n bá fi lè yẹsẹ̀ kúrò lórí tí àjọ ládùn pẹ̀lú wọn mẹ́ńbẹ́ẹ̀dì àdéhùn lẹ́yìn ìgbà ti fọwọ́ lọ́kàn balẹ̀ وطعنوا في دينكم táwọn bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́lú ẹ̀sìn yín nítorí pé tábà jọ lágrímẹ́ǹtì pẹ̀lú ẹni tí ì ṣe mùsùlùmí lórí pé ẹja wa wọ ogun bọlẹ̀ kọ́mẹ́sì jàmọ́ láàrin wa tí káfíìrì bá fi lè ń sọ àdéhùn tí bá fi lè ń sọ àdéhùn tí bá fi lè ń sọ àdéhùn ọwọ́ ọ̀gbà tí bá fi ń sọ àdéhùn lójú ayé kò ní bú ẹ̀sìn Islam lójú àwọn èèyàn kò ní bú ànábì sallallahu alaihi wasallam lójú àwọn èèyàn kò ní bú alukur'an torí pé òun mọ̀ yìí pé mímọ bú nǹkan kan islam pẹ̀lú pẹ̀lú òun sì wà under agreement ti contradict ara o ìdí bí ni ti máa bú wa tí wọ́n bá sọ ni ti máa sọ ṣùgbọ́n lásìkò tí wọ́n ti fi hàn yín pé kò lé lórí àwọn pẹ̀lú ẹ̀mọ́ ìjọ wọ́n tún bẹ̀rẹ̀ sí ní bú àtẹ́lu ẹ̀sìn Islam wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ àìdá nípa ẹ̀sìn Islam sẹ́mi kí wọ́n ti sọ pé níta torí rẹ̀ Islam yìí gan tẹ́ lẹ́sìn náà kí lọ́ já mọ́ tó tún àmọ́ gẹ́gẹ́ bí ọ̀kan nínú sàábí tí wọ́n tún ara wọn níṣẹ́ ọ̀pá ìgbà tó wá pa ọ wá sá wá Madina ma ọ wá sá lọ bá àwọn kèfèrí ní Mẹ́kà kò wá dúró lórí ilé ọwọ́ ní èmi ò sí Islam sàmàkẹ́ ní tá a bá mú a pa lórí pọ́pá yẹn tó bá sì pé òun ò sí Islam tó darapọ̀ mọ́ òun ti lẹ́ni tó ṣe pé wọ́n sọ̀pọ́tì òun nítorí òun wá nù tóun fi sọ pé òun ṣe islam nù tọ́ nígbà tó sọ báyẹn kò tó wá dúró lórí bẹ́ẹ̀ wọ́n wá tó jẹ́ àgbà nínú àwọn ẹni tí máa kọrin bú ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí níjọ́ tẹ́nìkan bá ti lè yí àdéhùn ẹ máa expect gbogbo aburú lọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ aburú nípa ẹ̀sìn torí ẹni tó tá nàbì sallallahu alaihi wasallam tọ́ra gba Mẹ́kà tọ́gba Mẹ́kà wọ́n wá sọ pọ́kùnrin yẹn ẹni tó so púpọ̀ kan náà sàábì yẹn tó tún ló ń di kèfèrí yẹn tó tún bú ànábì ránṣẹ́ yẹn ànábì sì pàṣẹ pé gbogbo bí tẹ́ ẹ bá ti rí ìdámọ́hó hẹ́dẹ̀m ẹ ta ìjẹ́ rẹ̀ sílẹ̀ nígbà tó ti wá rí i pé ọlọ́run fún ànábì ń ṣẹ́gun lónìí ànábì ti gba Mẹ́kà ọwọ́ lọ rọ̀ mọ́ ara sọ kàába ẹ parí tèmi nípa èmi náà kọ orí inú ọlọ́ta kó tó dé wọn àsọfà nàbí sọlá àsìkò lágbájá ti rọ̀ mọ́ sọ kàába ìgbà nàbí sọlá àsìkò gbogbo ẹni tó bá lọ sí kàába fàwọn àmín ànípa lónìí owó tí ẹ wá lọ sí kàába lásán ó tún di aṣọ kàába mọ́ anabi ni ẹ pa wàlẹ́wù tẹ ayílẹ́kọ̀ bí ẹsítẹ́rì káàdà kọ́dà kó so kọ́rọ̀ máa sọ káàdà ẹ pa. torí ẹ ló ti jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run ááyà yìí ń bẹ nínú ọ̀kan nínú àwọn ẹ̀rí tá à ń lò lórí pé gbogbo ẹnikẹ́ni tó bá fi lè bú anabi muhammad sallallahu alayhi wa sallam fa hukmuhu alqatil hukmuhu alqatil wọ́n pa wọ́n pa nítorí pé ọlọ́wọ́ bá ní tí wọ́n bá yí adé wọn tábẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́lù ẹ̀sìn yín faqatilu a'immatal kufr ẹ̀já àwọn aṣíwájú àwọn kèfèrí lógun ẹ̀já àwọn aṣíwájú àwọn kèfèrí lógun torí ẹ̀já bá bí ọ léèrè kí ni ìdájọ́ ẹni tó bá bú ànábì sallallahu alaihi wasallam ìdájọ́ rẹ̀ ní kí wọ́n pa ọ́ kí ni ìdájọ́ ẹni tí ń bu ẹnu àtẹ́lù ẹ̀sìn Islam ìdájọ́ rẹ̀ ní kí pa á Ibn Taymiyyah rahimahullah ló sì kọ́ tírà kan ayé yìí à ń lò lẹ́rìí àbí òye wa nítorí pé àláwọ̀ ẹ̀rí mi fún pípa pa àṣìṣọpẹ́ ẹ̀rí kan tuntun kìí ṣe dandan kó pé mẹ́wàá àtúwọ́n aláwọ̀ ẹ̀rí jantirẹrẹ nínú sunna nebà Muhammad sallallahu alaihi wasallam tó ráwọn tó ń gbọ́ àná jùlọ ayé rẹ̀ oníkan ọ̀pá wọn ẹ̀hẹ́n wọ́n á ní ẹ tó bá ti wá tọrọ àforíjì sáà lè foríjì ànábì nìkan lè foríjì. ẹ̀hẹ́n tó bá ká ànábì lè jí ni o bá tó kó mo foríjì ẹ léyìn mọ́ pọ̀ àmọ́ òfin ti síwájú pé ẹ tó bá ti. wọ́n ṣe kínní ọ̀pá ni àmọ́ ń gbà táwa wà níbi táwa yìí báyìí tí wọ́n yé lòfin ọlọ́wọ́ bá ń bẹ́ẹ̀. ìdájọ́ èèyàn máa já sí kú àmọ́ tí ò ní rẹ̀ nípa ọ̀gbọ́n yé wa níta nìkan bú ànábì sallallahu pa ọ wọn lọ pa tó bá ara wọn náà mú wọn pọ ọ o àmọ́ kò tọ̀nà torí lábẹ́ òfin kì í ṣèyàn lásán ní dá pa òfin ni wọ́n fi pa gbogbo ẹni tó bá òfin pa nítorí bí ikú ẹnìkan ò ní wá lẹ́yìn kó wá sọ pé yàtọ̀ sí pé mi ń wò kó ti yẹ ká polé yìí èmi ń wò kó yẹ ká pa sọ̀rọ̀ pé tí wọ́n bá pa àwọn èèyàn rẹ̀ kọ́ wọ́n máa lé mi náà ká ní. ìdí ìlú tóbi jẹ́ pé a gbọ́dọ̀ máa bẹ náà kó fi ọlọ́run bọ́ra ìjókòó. gbogbo ibi tí mùsùlùmí bá wà láyé ara ẹ̀sìn ti wà ní ara ẹ̀sìn ti wà ní tàtúbí kò ṣẹ̀ríyà kọ́ ẹ̀ kí wọ́n lo òfin ọlọ́run lé wa lórí. ẹni tọ́ka ti ọ̀bá sì wá balẹ̀ sí kí wọ́n lo òfin ọlọ́run ba lé lórí ìjẹ́jẹ́ pé kò ní í mẹ́rin ìsìláàmù rẹ̀ gan ìṣe ìsìláàmù tààrà gbọ́ pé lè máàmù kan sọ pé àwọn ah, ọmọ ọmọ ọmọ sọ̀rọ̀ ṣùgbọ́n àti àwọn akẹ́kọ̀ọ́ ṣẹ̀dá ta ìmáàmù ah, ah, tó àlọ́ jẹ̀ ìmáàmù ẹlẹ́bọ̀. tó bá pé lè máàmù mùsùlùmí ni ṣẹ̀ríà náà ní nǹkan tó ń ṣe lè máàmù lé lórí bí ni wọ́n sọ wá sọ pé kò sí ní tẹ́yìn fẹ́ fi ṣẹ̀ríà sí. torí ẹ̀ lẹ́yìn tó bá gbọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n pa ni ọ̀pọ̀ ọgbọ́n yẹn ọgbọ́n yẹn ó kẹ́kọ̀ọ́ nǹkan lọ ẹnìkan mú pépà alukur'an wọ́n á lọ fi nù dín lábẹ́ òfin ọ̀pàn ọ̀pàn àmọ́ kìí ṣe pé kí individual kọ̀ mọ́ àlèkà bẹ́ẹ̀ ṣe pa ibo kan kánú nufa òun <laughs> òun náà ọbẹ̀ ṣèṣe pé kí ni ó ṣẹlẹ̀ mo fẹ́ mọ kí ni ó ṣẹlẹ̀ lọ́ba sì rí ní tí pé tí òun bá fi pípà kúránì kí ló máa ṣẹlẹ̀ kí ni àyè tùmí ìfèsì òpònú dìde rin rẹ̀ ó ti fi pípà kúránì nù díbi tẹ́nìkan ò ti rí i ó tún wá gbé jáde ó fi hàn pé bàgà ṣínàmbá ẹbí alukuraan náà ló ń fi nù ìdí òun òwú òròbó ọ̀yọ́ ń di òun pín kankan sí káàní kò sí tí ó ṣẹlẹ̀ jáde láti mọ àwọn ọmọ ìyá wa haúsá kò sí ńdọ́ka wọn àwọn èyí jẹ́ kí nǹkan gbọ́wọ́rọ́ amọ̀sibọ́sí ó tutù tí wọ́n ra wọn wọ́n gé tí wọ́n fi orí rẹ̀ sí orí ọ̀pọ̀ báyìí ó ní ní ó ṣẹlẹ̀ ní ẹ tẹ́ bá bí ìyá tiẹ̀ náà dá ó fà alukuraan nínú di ìjọba wa ń wá ẹni tó ṣiṣẹ́ ńká ẹ máa wá ká náà eléyìí túmọ̀ sí pé alukur'an islam ọkọ̀ jantẹ́ yẹn fi ṣe yẹyẹ torí kété gùn rẹ bá tán yóò déyàn yóò déyàn islam mani kìí máa ṣe ẹ̀fẹ̀ islam mani kìí máa ṣeré yóò wá sí àwọn tó kú rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ bá islam tọ́pọ̀lọpọ̀ ń fi fojú di islam ah islam. wọ́n sọ pé mùsùlùmí ń bẹ́ẹ̀ nìkan ìgbé òtí máa gbọ́n níwọ̀ alágbẹ̀rùgbọ́n rí bẹ́ẹ̀ gbọ́n tí sàbẹ̀ ń sọ fún ọba alágbẹ̀rùgbọ́n rí fún àwọn ọba arúgbó. ó ní Islam ajẹ́pẹ́ ó ní kí ni ẹ̀yin wọ̀nyí ẹ̀yin náà bá yín nínú geography kó ọ̀dà mọ̀ láyé lóòótọ́ tá mọ̀ Sahara wà ọlọ́run ló gbé wọn yọ̀ ọlọ́run ló gbé wọn yọ kuntum khayra ummatin ukhrijat linnas ẹni níjọ tó lóore ju tá a kú jáde wá bá wọn ọlọ́run ló kú wa jáde ló kú wa jáde àbùsùnmọ́ wá bá wọn tálọ́ bá wọn tálọ́ bá dá wọn. bá gba Islam ajẹ́ pé ọba ajẹ́ pé kí ni wọ́n ní ajẹ́ pé ẹgbà torí pé àwọn ẹni tá a kó wa àwọn fẹ́ láti kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn mùsùlùmí ṣe rí nù torí walillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin àgbéga tọ́lọ́ọ̀nì anabi muhammed sallallahu alayhi wa sallam àtàwọn olùgbàgbọ́ òdu. eléyìí kò yọ mùsùlùmí lẹ ọ̀tọ́ wá pé mùsùlùmí ló ń bú islam àbí mùsùlùmí ló ń bú anabi àbí mùsùlùmí ló ń bú ọlọ́run ìdájọ́ rẹ nù ká wá pé káfìrì torí ẹ̀ sọ́ra rẹ o because àwọn èèyàn púpọ̀ ti wà láyé ní ìsìn fi islam ṣe yẹ̀yẹ́ ló kọ́ pàfà làwọn gẹ́gẹ́ bí àwọn tíátà alfa ẹ̀kọ́ ìjọba tíátà alfas kí ló kọ tíátà àpapọ̀ máa ń jíjẹ́ àfa náà láfi pa àmọ́ tá àfa ń jẹ́ lọ́dọ̀ yín yóò báyìí àwọn àwọn fẹ́ pa àwọn èèyàn lẹ́yìn wọ́n fẹ́ pa àwọn èèyàn lẹ́yìn wọn náà wà lọ kó rárakúra ó mú wálé bẹ́ẹ̀ fẹ́ rẹ́rìn òun dàbí baba sàlá àbí baba sùwé. so wọn máa fa yín lẹ wọn máa fẹsẹ̀ ṣe yẹ̀yẹ́ wọn máa fara sàhábà ṣe yẹ̀yẹ́ a kul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un la ta'tadiru qad kafartum ba'da imani sọlọ àtàwọn àyà rẹ àtànàbì sallallahu alaihi wasallam lẹ́yìn fi ṣe yẹ̀yẹ́ a ẹ má wá wá wí o ẹ ti yá kẹfẹ́rí lẹ́yìn imani ká sọ̀rọ̀ wa wọ́n yín fẹ́sẹ̀ islam ṣe yẹ̀yẹ́ o wọ́n yín fẹ́sẹ̀ islam ṣe yẹ̀yẹ́ because fẹ́sẹ̀ islam ṣe yẹ̀yẹ́ ọ yẹn ni Ọ yẹn kẹfìrí kọlọ ọbọ sànù wa irú ẹ náà ní kẹkàn wò sùnsùn kẹ máa fa alukurani ṣe yẹ̀yẹ́ ẹ wọn máa gbé alukurani lọ bí ìdọ̀tí wọn máa gbé alukurani dákọ alájì lágbájá sẹwọn kí ló fífa alukurani ṣe yẹ̀yẹ́ kí ló alájì lágbájá náà kí lọ alukurani dákọ àwọn olóríire ó tún dákọ àwọn dákọ àwọn olóríire dákọ àwọn nínú alukurani ẹ̀rí kọ́ lọ́n sọ̀rọ̀ abubakar radiyallahu anhu nínú alukur'an thaniya thnayn idh huma fil ghar idh yaqulu li sahibihi la tahzan inna allaha ma'ana nígbà tí abubakar tó sì kejì anabi sallallahu alayhi wa sallam nínú kòtò lára bí sọ fún pé wọn bọ pàjẹ ọlọpàá pẹ̀lú wa gbogbo àwọn olórí ire tọ́lọ̀ sọ̀rọ̀ ọ̀nà alukur'an ọlọ́ọ̀lọ́ sọ̀rọ̀ ọlọ́ọ̀ sọ̀rọ̀ àwọn olórí ibùnú alukur'an náà ọ sọ̀rọ̀ namurudu ọba olórí ibú tí ń bẹ láyé anabi ibrahim aleyhi salam tó ní bó lọ bó bó láti dọ́lọ̀ ọlọ́ọ̀rẹ́ mọ̀ ẹ̀wọ̀ ibrahim ah ó ní wọ́n bí ẹlẹ́dí yẹ̀hí wọ́n yẹ̀mí olúwa tẹ̀mí ló máa ń pààyàn olúwa tẹ̀mí ló máa ń jíyàn báwa ana fàkì wọ́n mi ọ̀pọ̀ nínú abáni èmi náà màá máa mú yàn mo sì lè pààyàn wọ́n sì lọ nípa ọlọ́ mẹ́rú méjì wá ó ní kó pa ẹnìkan náà àti àti kú fún ó ní kó pa ẹnìkan oníkẹ́nìkan máa lọ ilé oníṣòro pé wọ́n pe léyìí mo jẹ́ tànàbí Ibrahim alayisalaam sọ pé ọlọ́wọ́n bá máa mú yọ láti rẹ̀ a sì máa mú wọ láti ibùwọ̀ rẹ̀ ibùwọ̀ rẹ̀ ni kí wọ́n ti mú kó ti mú jáde nìsí ẹnu bá wọ̀ wọ̀ ọlọ́run dákọ̀ lórí ibù námúrúdù lò ọlọ́run sì dákọ̀ fíráhùnà nínú Musa adúrú ọ̀rọ̀ rẹ̀ Abu Lahabi ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ àbí ọ̀sọ̀rọ̀ rẹ̀ ọ̀sọ̀rọ̀ kí wọ́n ní bàbàrà nù kéko ọlọ́run dàpọ̀ ẹnìkan ọlọ́run sì ti dàpọ̀ irú rẹ̀ pọ̀ láwùjọ tí wàá bì nígbà tó ń sọ ẹ̀sìn di nǹkan eré kàn lè gbowó sọ pé àbí ni Ishaq Ishaq gómìnà <laughs> tọ́ wípé qulu amanna billahi wa ma unzila ilayna wa ma unzila ila ibrahima wa isma'ila wa ishaq lọ́nà ọba máa gbọ̀n lọ́nà ọba máa mọ́wó jáde kíkìn iṣẹ́ àkàtì ẹ̀wà lọ́lọ́ǹda fífi àkùrá ti ṣe ẹ̀yẹ

وذكر اسم ربه فصلى فصلى صاد فصلى وأن فصلى ẹgbọn gbogbo ló lọ jọra àwọn nítorí tọlọ ẹ ń fa alukurani sí ẹyẹ àwọn tó yẹ kó jẹgba torí kó fẹ gbogbo èlò náà wọn fún ọmọ amẹsì islam wọn máa fi gbẹfẹ wọn máa fi ṣeré àwọn òbí lẹ bẹ́ẹ̀ náà làwọn kan. iná lọ sọ pé ah, eh, ọlọ́ọ̀dà kọ akálà nínú alukur'an owó wọn fẹ́ gbà ẹ dàpọ̀ ẹ̀rù akálà akálà <laughs> inú sùúrà wọlé ti lè rí bẹ́ẹ̀ wọ́n fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ nígbà báwọn wá sábà fún wọn wọlé orúkọ wà ní alukur'an islam kọ̀ wá wọlé òun èsì ṣe mùsùlùmí pé yìí ń parọ́ torí pé iná kókó òun bẹ́ẹ̀ náà alukur'an wọ́n àbí ẹ̀kọ́ ni lẹ́sẹ̀ wá gbowó lọ́wọ́ òun tó ó sì wá hàn pé irọ́ ń pa ẹ̀rọ kan má tún délé òun mọ́ sábà tí tẹ́ bá ti ń bọ̀ tó bá tú jáàkì sílẹ̀ sí wọn sẹ́yìn kó sí bá ẹ̀rọ kìkì ló lè tó akálà nínú àkùrán <laughs> wọ́n ní ẹlẹ́rìí akálà bàhárà bẹ́ẹ̀ sì yí àkùrán nítorí tọ́lọ̀ nítorí owó à ń kọ́ bọ̀ ó sì rá di akálà. abẹ́ kí lọ́bọ́ sí ìfẹsẹ̀ islam sí èyí gbogbo ẹ̀ léwu ó léwu ìdájọ́ rẹ̀ lẹ́ńgbọ́ yẹn o àwọn ẹni àbùkù lẹ́ńwò lẹ́ni àpọ́nlé ẹni tó ti ẹkún ti sífìlà lórí wọn ti pẹ́ kí wọ́n jẹ́gbá ó sì jẹ́ pé wọ́n pa wọ́n dànù náà ni wọ́n ti pẹ̀lú mi dànù because islam kọjá tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ẹ bá kó ń tó wá aláwọ̀ akáàlù rání tó bá ti jẹ́ pé tá a fi ń ṣe ní irú ètò mọ́ kúránì tó kì bọ́nu fújì. àlàmúnájírá àlàgàzádírá wọ́n ti lùlù inú kàlùkùránì sí ẹ̀yẹ́ ni jama àbí bísímì láyìn yàásín wọ́n ti lùlù inú kàlùkùránì sí ẹ̀yẹ́ ni wọ́n dájú pé àwọn mìíràn wọn ti ń rí báyìí lálùkè àmọ́ àbí kí wọ́n sojú tiwa ló ti pẹ́ àti àwọn oníṣẹ́ wa kéèyàn tún wọn pàbà àkèké lọ́la ọ̀gá dé pé àwọn rí tó àwọn sì ń bẹ lẹ́nu ẹ̀ kọ́lá ọba kọ́ má sà wá lọ́dọ̀ọ̀rùn mọ́tọ́ torí ayé fi islam ṣe yẹ̀yẹ́ jàmá ayé fi islam ṣe yẹ̀yẹ́ tọ́ inú ìfi islam ṣe yẹ̀yẹ́ òun náà ní kẹ́ sọ gbogbo alukurani di ìwé nákẹ́lì débi tá a bá jẹ síri dé kálukó mú gègé rẹ ó tún mẹ́wọ́ òwe nákẹ́lì kan bẹ láàrin láti nípìnlẹ̀ méjì inú fa alukurani sí ẹ ṣéwèé dán wàhálà alukurani ṣéwèé dán wàhálà alukurani tó fi wá jẹ pé ẹ̀yin wá sọ alukurani dìwé dán ẹlòmíì yóò máa lọ sáwọn tẹfsiri kan yóò sì mú ìwé lọ ọfẹ kọ àwọn nákàlí tí wọn bá fún ebi nákàlí náà lẹsẹ títí títí tẹbi ń parí ẹ ọgbọ́n yẹn kí nákàlí kan ti wà tí máa gbébi lọ nákàlí náà ló ṣe títí títí òróró jẹun ah ah ọ yẹ kí nákàlí kan máa rọ̀jò owó sí ọ lórí irọ́ lásán so alukur'an tó bá yẹ pé ara ń tí islam wá mú wá nù ọlọ́run ọmọ yìí náà kẹ̀lé tá a bá jogún lọ́dọ̀ ànábì abẹ́yẹ ọmọ abẹ́yẹ ẹ wá dúwàdúwà tá a jogún látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam kídìmọ̀ oṣù mélòó láti bá nàbì kídìmọ̀ ọdún mélòó láti bá nàbì tánàbì fífi gbogbo nǹkan yìí táwa lọ́rẹ̀ ẹnì kẹ́kẹ́ fẹ́ fún ọ ní tí ọ̀dà kan ó lè ní ó ṣe kídìmọ̀ ọdún mẹ́ta ìwọ náà sì máa ṣẹrú sí fún ọ àbí òye ẹ kàn ti ń tẹ̀lé ni ìwọ àti láti gbé nǹkan ni wọ́n sáré bá gbé lásán bá dọ̀tí ọ̀nà kò fọ̀ báwọn kó bá kásí lẹ́sẹ̀ wọn máa gbọ́ kó lẹ́sẹ̀ rẹ̀ nígbà tó bá ṣe bẹ́ẹ̀ fọdún mẹ́ta wọ́n wá fọ́ ní àwọn ó lè pé al-ismul pé kọ́ tó tóbi jù ń bolẹ̀ tí a rí bolẹ̀ tí a rí yọ wọn náà wà máa wọ́pọ̀ ti gbà kankan bàbàrà nítorí takòtà nàbì sallallahu alaihi wasallam inú islam ṣe yẹ nìkan ẹ̀sọ́ gbogbo islam ti dán ẹ̀sọ́ islam ti dán wọn máa kékeré ọmọ kí ewu lásán lọ́mọ kọ̀ méwé kọ̀ mégbò ẹ̀dá kò kí wá ní lásán ewé àtẹ̀gbò lọ́lọ́run fi rán nàbì àbí wẹ̀ kọ́ ewé làpálàpá egbò jẹ̀dí ṣé lọ́lọ́run fi rán nàbì ewé tá a fi sowó egbò tàbí sèyàn ṣé bàbá àbúrò àná tó fi wá kó gidi babaláwo wọn máa fi Islam ṣe yẹ̀yẹ́ tẹ́lá sọ pé kọ́pọ̀lọpọ̀ ké fatiha ẹ̀nà yá yìí fatiha kí ló ń rọ̀ jù torí ẹ̀ tó lọ́wọ́ bá sọ pé ma tayassara min al-Qur'an àwọn olùmọ́ni tó rọ̀ jù náà al-Qur'an tó rọ̀ àwọn jù ní kíni suratul Fatiha ẹni tó náà ti Fatiha lójúmọ́ ó kéré ní ìgbà mẹ́tàdínlógún ẹ dákun kò sí ní rọrùn jù òun wá lọ́pọ̀lọpọ̀ nu wọn fèlè ìdí nu tọ́ba àdìtẹ́ méjì ń jà sí máa á sẹlẹ̀ máa àní sẹlẹ̀ máa wọ́kọ́ ló ṣe kọ́ tọ́sí ọ̀kọ́ sí wàhálà gbogbo yín lọ́tọ́ sí àmì ẹ̀sẹ̀ dánwò ìbéèrè àkọ́kọ́ sì ni pé ẹ ké Fatiha kọ́lẹ̀ lórí ra pípa kù yóò yà yín lẹ wàláhi tàlá yóò yà yín so àmọ́ gèdè ogun náà ni gèdè paagùn so ìfẹ̀sìn islam ṣe yẹ̀yẹ́ ni àwa sọ islam di ẹ̀sìn tí èé sòun èé sòun ganan ọlọ́run fànàbì èyí tọ́pọ̀lọpọ̀ ń ṣe èyí tọ́lọ́run fànàbì sallallahu alaihi wasallam ti pàtì ọlọ́run ìfẹ́ pọ́ọ́tì lóòrùn ayé mẹ́tẹ̀ẹ́lì gbọ́ngàn ẹ jà àwọn aṣíwájú àwọn kèfèrí lógun síta bá ti jà àwọn aṣíwájú lógun ó ti parí rárá o nítorí wọn bá ń sọ ń bí ni pé àtàwọn aṣíwájú àtàwọn ọmọlẹ́yìn ẹ jà wọn lógun nítorí pé àyà yìí kharaja makhrajal ghalib ọjáde níjáde ìtọ́pọ̀jù ọjáde níjáde ìtúpọ̀jù pé tẹ́ bá ti jà àwọn ọ̀gá wọn lógun àwọn ọmọlẹ́yìn náà kọ́ wọ́n tẹ̀lé ẹ jà gbogbo àwọn kèfèrí lógun ó túbọ̀ sí pé àwọn kèfèrí náà nílè máàmù wọ́n nílè máàmù àbí wọ́n nílè máàmù aha gbogbo ìjọpọ̀ kan ọlọ́run dìde pẹ̀lú ìmáàmù wọn jọ gbẹ̀ndà kìyàmù kọ́mọ́rò pé ìmáàmù sọ láti nìkan ni o àwọn aṣíwájú ni wọ́n ń pè ní àìmà àwọn aṣíwájú àwọn wọn lógun ìwọ àwọn aráṣíwájú mùsùlùmí jẹ ọjọ́ bàbá àṣálẹ́ wọn nídìí iṣẹ́ ògbóni ọjọ́ bàbá àṣálẹ́ wọn nídìí ìpàdé àwọn dáridári àwọn ọ̀daràn ọjọ́ bàbá àṣálẹ́ wọn nídìí ọjẹ bàbá àṣàlẹ wọn nídìí ìpàdé àwọn lẹbọ lóògùn ah ó tún wà lẹmọ mọ́tò rẹ̀ chief lẹbọ lóògùn of clinical land ìwọ rí lè má mú àdúgbò yìí jẹ o tó bá tó àjẹ lè má mú àdúgbò yìí jẹ sọ ni kò lẹmọ plate number pékin ìwọ tó rú tó yẹ kó máa bọ kó sì èsì kó ń kó báwọn ṣé èsì kó ń kó báwọn yìí ẹ̀yin mẹ́yìn tẹ́kùn ṣe sọ láti sí fàtí àárẹ̀ òdúró déédéé kí á ní nǹkan fáàrí ganu kọ lẹ́mọ́ plate number pé ìmáàmù ni mí á gbogbo nǹkan tó máa fi wá lùkìyà àmọ́ lọ́mọ èèyàn ti fi ń wálé ayé gbogbo táwọn èèyàn máa fi ṣe àṣírọ́rùn wọ̀ làwọn èèyàn ti sọ di àṣíráyé pé kọlọ́wọ́ bá kó sànù wa ọlọ́wọ́ bá ní faqatilu a'immatal kufr innahum la kí ló dé torí pé wọn ò ládéhùn kò sádéhùn torí ẹ sọ́ra rẹ o sọ́ra pé wọ́n máa fẹ́ nu arọ́ fún mi pé à lágbájá kìí ṣe mùsùlùmí àmọ́ ládìó àdéhùn kì mo rò pé yé wa torí pé nígbà tó bá ti kìí ṣe mùsùlùmí àmọ́ ládìó sọ́ra pé ó ń fi rọráìsì Islam ó ti fi àtẹ̀sáta Islam bẹ̀ kìí ṣe mùsùlùmí àmọ́ ládìó mo rò pé kí wọ́n máa fà ní àdéhùn rẹ tó nígbà tó ti jẹ́ mùsùlùmí hmm, hakika hakika kọ báàtì lónìí so ẹ ní ẹyin ò ní bá gbéró lárugẹ ọlọ́ni faqatilu a'immatal kufr ẹ̀jẹ̀ àwọn aṣọ́gbà kẹfẹ́rí lógun ọ̀rọ̀ innahum la aymana lahum torí wọn ládẹ́ọ̀ la'allahum yantahun bọ́yá wọ́n jẹ́ síwọ́ kúrò nídìí ìbàjẹ́ tí wọ́n ń ṣe wọ́n jẹ́ jáwọ́ kúrò nínú ṣe ó túmọ̀ sí pé lọ́wọ́ bá wa kò sàdédé sọ pé ká máa jagun àfi nítorí ipò lè bá jẹ́ nǹkan tí ó dẹ́rù bá àwọn ọ̀tọ̀ ọlọ́run kìí ṣe dandan ká pa wọn àmọ́ tí wọ́n ti gbéjà bẹ̀rẹ̀ ẹ̀rọ bá wọn ọ̀pọ̀lọpọ̀ ìgbé nítorí lè mú mi lálàáfíà ní kébìnrin òdì mùsùlùmí eléyìí jẹba tọ eléyìí túmọ̀ sí wípé àwọn aṣíwájú àwọn kèfèrí tó náà wọ́n bá ń dárúkọ ń bì gẹ́gẹ́ bí Abu Jahl gẹ́gẹ́ bí Utba gẹ́gẹ́ bí Shayba gẹ́gẹ́ bí Umayya ibn àtàwọn mi àwọn ọlọ́wọ́n bá ní kí ajá lóko. gbogbo àwọn lórí àwọn kèfèrí nígbà gbogbo torí pé àwọn kèfèrí àwọn náà tàn wọ́n tún máa yàn náà nínú gbogbo gbogbo gbogbo wọn náà lọ́lọ́run bá ní kájà lógun gbogbo wọn lọ́lọ́run ní kájà lógun ara ìkárí àwọn ètò ti lọ ó tún kárí àwọn ẹni tí ó dé tó lè bá yé wa wá nínú láti wọlé ọmọ wa láti wọ́n ní láyé Abubakar radiyallahu anhu òun bẹ nínú àwọn èèyàn ní ìgbà tí Abubakar rán àwọn èèyàn lọ sílẹ̀ Sham tó ní kàn lọ jagun ó ní ẹ rí àwọn èèyàn kan wọ́n gbé àwọn ni wọ́n jẹ́ olórí fáwọn kẹfìrí wọ̀nyẹn ẹ rí àwọn èèyàn kan tó bá àwọn tó olórí fáwọn kẹfìrí. sallam ọlọ́run ní kí ló dé tẹ̀ ní jà wọn lógun àwọn tó kọ́ ti yàdùn tó ń bẹ láàrin eléyìí jẹ́ sábàbí kan tó tó jà wa hammu bi ikhraj ar-rasul wọ́n sì ti gbèrò láti lé ànábì kúrò Mẹ́kà eléyìí náà tó jà wa hum bada'ukum awwala marra àwọn náà sì là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ yín níjà atakhshawnahum sáwọn lọ́wọ́ tó máa bẹ̀rù ni sẹ́bẹ̀rù ni ọlọ́wọ́ bá ń bi wá léèrè fallahu ahaqqu an ọlọ́wọ́ bá lọ́lẹ́tọ̀ sí kẹ́ẹ̀bẹ̀rù in kuntum mu'minin tẹ́yìn bá jẹ́ olùgbàgbọ́ òdodo. àti mọ̀kọ́lá ọba ti sọ fún wa níbo mi nínú alukur'an gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn kèfèrí wọ́n ń pètè pèrò lórí anabi wa muhammad sallallahu alayhi wa sallam lórí bó làwọn ṣe yanjú rẹ̀ ọlọ́ni wa idh yamkuru bika alladhina kafaru liyuthbituka aw yaqtuluka aw yukhrijuka wallahu khayrul makirin ọlọ́ni wọn wọn létí rẹ̀ anabi sallallahu alayhi wa sallam nípa ìgbà táwọn kèfèrí tí wọ́n ń pètè pèrò lórí wa anabi sallallahu alayhi wa sallam lè fìbè tí ó kà nípa àwọn sọ ọmọlẹ̀ káwọn sọ sẹ́wọ̀n wọ́n pètè pèrò káwọn sọ anabi mọ́lẹ̀ káwọn sọ sẹ́wọ̀n àwọn yọtòlóka wọ́n tún pètè pèrò pé fífi sẹ́wọ̀n ò tó torí àwọn ọmọlẹ́yìn rẹ̀ wà á túlẹ̀ ẹ̀jẹ̀ apá. a ah, àwọn kan tún ní tá a bá pa tá a bá pa àwọn èèyàn dìde o agbára wa lè ka o ní ní olúwa ah, ní tá a bá tún dùn tó bá débò mí náà ti máa ń bá wọn sọ̀rọ̀ wọ́n dájú pé àwọn míì ní o tún gbọ́rọ̀ rẹ̀ wọ́n á lè jẹ́ pàtó àwọn ó ti wá sí ogun wa bá wa aláwòrán ẹnìkan ti kọ́kọ́ dá mọ̀ràn tẹ́lẹ̀ ọwọ́ gbé lẹ́yìn mọ̀ràn wípé kí wọ́n yan àwọn géńdé kọ̀ọ̀kan láti ní ọ̀yà kọ̀ọ̀kan wọ́n fún wọn ní ìgbà tó mú bérebére kí gbogbo wọn kí wọ́n yọ sànàbí sallallahu alaihi wasallam ní yíyọ ọkùnrin kan kí wọ́n sì sálẹ̀ kan náà bí ìgbà téèyàn kan ṣoṣo lọ sà lọ́nà tí ó fi jẹ́ pé gbogbo àwọn lárúbáwá ni wọ́n péjọ pọ̀ tí pa ànábì sallallahu alaihi wasallam tí àwọn èèyàn rẹ̀ bá ti ẹ̀pá àwọn fẹ́ gbẹ̀sán sí gbogbo lárúbá àwọn àbàjá ṣètọ́ni ni ìmọ̀ kí ló ń fara mọ́ ẹ dákun ẹ má pẹ́ mọ́ òun o bàbá arúgbó kan tó wá láti ilẹ̀ nájúdì lòun o ìyẹn ni kò ń yí sara hijaz àti nájúdì lòun ti wá àbí òye so ìgbà tó ń sì rí pọ́rọ̀ tẹ́ ń pé tẹ́ ń sàpérò lórí rẹ̀ pàtàkì ló náà ní kó wọ́n bá yín dá sí o olórí ibú so báyìí ni wọ́n ṣe àwọn lè wòye gbé àwọn pa ànábì sọ̀rọ̀ bá àdùsẹ́là sínú ilé ìtàn padà fẹnu kò lé lórí nu sọ̀sùgbọ́n lọ́n pa ànábì sọ̀rọ̀ bá àdùsẹ́là láṣẹ lálẹ́ ọjọ́ yẹn gángan pé kó jáde kúrò ní maka ànábì ti sọ fún Abubakar kọlọ ọbọ ń wá ràkúnmí tó ṣe ń rìn wá kì í ṣe gbogbo ràkúnmí ló ṣe ń rìn wọn nínú ọgọ́rùn ràkúnmí áàríkà tó ṣe múra jù ọlọba náà fi wá ràkúnmí tó ṣe ń rìn wá lẹ́yìn eléyìí anabi sallallahu alaihi wasallam wá gbéra ó gbéra ó kúrò ní Mẹ́kà gbà tó kúrò lẹ́nu ilé rẹ̀ ó bá àwọn kèfèrí ìtàn ti péjọ àwọn kèfèrí ìtàn ti péjọ sí ẹnu ọ̀nà ilé rẹ̀ yí báyìí anabi sallallahu alaihi wasallam wá e pé pé ọ wọn àwọn tí wọn pa náà lọ láti dé fi èbìbò fi bò wọn níwájú. ó fi ebi bò ó fi bò wọn lẹ́yìn wọn ò ríran títí tá ànábì fi lọ. mi n beyin ni waja'alna min bayni aydihim sadda wa min khalfihim seda fa yii naa hun aghshaynahum laayo lo soro báyìí la nàbí wa ta ilé tí lọ jẹ́ mọ́àjísà soro mọ́àjísà rasul sallallahu alaihi wasallam. táwọn náà lè dáhùn báyìí pé káwọn kan máa lé ọ lọ. àbí kí wọ́n wá tiẹ̀ dènà díọ́ lẹ́nu ọ̀nà lè rẹ̀ ẹ bá ń bo pẹ́ẹ́mà o tún dá lóun pé ó tún láyà <laughs> ó tún dá pẹ̀lú àwọn sọ ma pé torí pé ń gbà míì àwọn tí ń tẹ̀lé àwọn ànábì ọ̀nà wọ́n lè máa sàmà àṣìṣe látàrí wọn ò ní mà àwọn àmì tó lọ́n fáwọn ànábì yẹn ọlọ́run fáwọn lámì yẹn ni láti lè bá jẹ́ olùjẹ́rìí òdodo sí pé kí ni wọ́n.

ọlọ́run tó fi kàn wọ́n lábùkù sí pé ẹ̀yin ẹni tẹ́ ẹ fẹ́ lọ pa náà ni tó ń dá pẹ̀lú kò sí tẹ́ ẹ lè ṣe kọ́dà àwọn ọmọ bá nàbí kọjá àti ìyàtọ̀ àti ìbínú àbí tọ́lù ló sùn lórí bẹ́ẹ̀dì wọ́n lọ pa mọ́nu yàrá wọn rí kékeré so gbọ́dọ̀ àgbàjáde à so eléyìí jẹba torí ẹ wọ́n pètè pèrò fáwọn olè ànàbì sallallahu alaihi wasallam kúrò nù bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá ti ń sọ òdodo ti ń pe àwọn èèyàn sí di dáadáa ẹ̀rí káwọn ọmọ máa gbanu lórí ọ̀rọ̀ rẹ̀ náà ni àwọn ọmọ rẹ̀ bí káwọn pa àwọn àdìgbà lẹ́nu àwọn àdìgbà kó bá ní lọ́dọ̀ ìjọba àbí ká ti kí ni bí ẹlòmíì sìn òdodo ní bá wọn sọ fún tẹ̀lé tọ́lọ́ wọn parọ́ ọmọ Boko Haram ni Boko Haram bá sẹ́tẹ̀ ìbárí Boko Haram ẹ̀ dùn ẹ̀ kúkú ní dúró ẹ̀ ni àbí so that torí pé òdodo ti ń sọ ló sùúrọ̀ wọn fẹ́ kọ́ wọ́n lè pé ẹ ọfẹ́ fọ́ọ̀lù mọ́ba lórí nì fẹsẹ̀ mọ̀ pọ́ bọ́ ọmọ bẹ̀rù pé kọ́ ọmọ fọ́ọ̀lù mọ́ lórí so ọgbọ́n bá yà ǹjẹ́ àgbà fọ́ọ̀lù mọ́ lórí wọn fara máa ń tó ra inú bàbá níta wínú gbogbo orú rẹ̀ náà ń bẹ títí díjọ́ gbẹ̀ndàlùkìyà àwọn ẹni tí ò bá ti fódodo gbogbo oríṣiríṣi èdè gbogbo oríṣiríṣi rọ wọn máa mú nítorí kí ìbàjẹ́ wọn lè ti ṣe bẹ́ẹ̀ fáwọn ọ̀gá wa anabi sallallahu alayhi wa sallam ọlọ́run tó sọ náà ayà mi ó ní yukhrijuna ar-rasula wa iyyakum an tu'minu billahi rabbikum ẹ má gbàgbé pé àwọn ọ̀tọ́ lọ àwọn ló lé anabi jáde ńlù àwọn náà wọ́n lé ẹ̀yìn náà kúrò Mẹ́kà ẹ̀ sì ṣe àwọn ẹ̀sìn kankan bí ìbá ṣe pé ẹ̀gbọ́n ọlọ́ni wọn ìnkádù la yastafizunaka min al-ardi yukhrijuka minha wa idhan la yalbathuna khilafaka illa qalila ọlọ́ni wọ́n ń gbìyànjú lóríṣiríṣi ọ̀nà láti rí pé àwọn sánà láti lé ọkù nínú ìlú ọlọ́ni tó ọba wa jáde kúrò nínú ìlú àwọn náà ní orí bẹ̀ gbé lọ títì tí a ti wọn kí n tọ́ náà wọ́n lé ànábì sallallahu alaihi wasallam kúrò Mẹ́kà wọ́n lé kúrò ní Mẹ́kà ọdún mẹ́jọ péré náà ànábì padà wá gba gbogbo Mẹ́kà ọ̀padà wa gba gbogbo mẹ́ka tó bẹ́ẹ̀ lọ́nà ọba máa ń ṣiṣẹ́ rẹ̀ wa hum bada'ukum awwala marra àwọn làwọn tó kọ́kọ́ tọ́ yín níjà o torí pé lọ́jọ́ ogun Badr sẹ́wọ̀n kọ́ àwọn kọ́kọ́ tọ́jà anábì jáde owó àwọn mùsùlùmí táwọn kẹfìrí seiz tó wọ́n ti báwọn èèyàn mú jáde nígbà tó kó mẹ́ka anábì gbọ́ pé àwọn kẹfìrí mẹ́ka wọ́n lọ sòwò lọ sílẹ̀ Sham anábì fẹ́ gba owó tí wọ́n kó bọ̀ lọ́wọ́ kó lè bá a dá díẹ̀ padà nínú dúkìá mùsùlùmí táwọn náà ti seize nígbà tí wọ́n di wọn lọ́nà níbi nígbà tí wọ́n ń ṣe hijira níta lọ sí ẹnu gbọ́dọ̀ àdébí òun nǹkan ìjà lọ lọ títí ọwọ́ ọba náà ni wọ́n mú lọ òun mú ọkọ̀ lọ́wọ́ òun mú ọfà lọ́wọ́ ọwọ́ a sì mọ̀ pé ìdà òun náà ni nǹkan ìdáàbò ara ẹni èyí tí máa mú àwọn òṣòwò yẹn tó kó àwọn kùrẹ́ṣì lọ ṣòwò nílẹ̀ sham tó tó fi rajà bọ̀ lẹ́yìn ìgbà tó ti rẹ́ nìkan lọ sí mẹ́kà gbọ́n gbọ́ pé muhammad ti lọ sí ayọ̀. dúkìá jáde wá ìtúyá ẹ kẹ wá dáàbò dúkìá Abu padà wá lọ orílẹ̀ ọ̀nà etí òkun kọ ọ̀nà tí àwọn èèyàn bá sábà tí wọ́n máa gbà lọ sí mà ọ̀nà etí ó tún rán èèyàn padà sí maka àpéjọ àwọn ti bọ́ lọ́wọ́ muhammadu tọrọ nàbí táwọn gbà kọ́ kalẹ̀ kí lọ́yẹ̀ káwọn bèbèrè yẹn sí wọ́n ti ń bọ̀ láti wá dáàbò dúkìá kí kí ṣe ní kí kálukọ́ padà sílé ni a. wọn wa ni rárá àwọn onípadà lé jíjáde dáadáa dé ní àfihàn muhammadu tá lọ bá àwọn méjèèjì. á rí bá pa gbogbo òun àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ nígbà tá a bá wá pa wọ́n tán àwọn obìnrin wọn wá rọ wá lọ́tí ayò kẹrí wọn tún máa kọrin sí wa létí àwọn obìnrin wọn máa jó wájú wa gbogbo lárúbá tó bá gbó kọ wa rẹ ẹ kúrẹ́ṣì sọ́ra kúrẹ́ṣì lè kọjá bẹ́ẹ̀ níta bẹ́ẹ̀ àjèrè tó àwọn ẹni wọn kọ́kọ́ tó àwọn mùsùlùmí níta wọ́n sì wá tó ń lọ bí ẹgbẹ̀rún nígbà tó gba àwọn mùsùlùmí lọ bí ọgọ́rùn mẹ́ta ṣùgbọ́n náà ọba nínú àánú rẹ̀ ó fún àwọn mùsùlùmí ní ìṣẹ́gun lórí àwọn kèfèrí bí wọ́n ṣe pọ̀ tó kam min fi'atin qalilatin ghalabat fi'atan kathiratan bi'idhnillah wallahu ma'as sabirin mélòó mélòó iná ni àwọn ọmọ ogun tí wọn ò ju ẹ̀ta wúrú lọ tí wọ́n sì borí àwọn ọmọ ogun tí wọ́n pọ̀ lọ jantirẹrẹ sebọ́lá òní fún ní ṣẹ́gun pípọ̀ kan ò kíka ṣẹ́gun láyé rí nǹkan ogun wa ló burú jù wà láì kò kíka ṣẹ́gun rí ọlọ́run ní fẹ́ni tó bá ìdí nu lè ní nǹkan ogun pé ayé òde bá ní wò nínú yìí gbogbo ogun yóò lè márùn fún ní Vietnam tó ṣe ara wọn fi ń ara ní ìgbà tí àwọn ẹni tá a wí tọ́lọ́wọ́n bá fún wọn ṣẹ́gun kí ìṣẹ́gun yìí ọmọ bá wà á hàn dáadáa dáadáa amẹ́ríkà tètè túlẹ̀ àtijọ́ ní amẹ́ríkà ètè ìdógún fún mi yóò kó ìyàtọ̀ níbi ẹ̀dá fún ẹ̀jẹ̀ àjọ lọ bá wọn jà ẹ̀jẹ̀ àjọ lọ bá wọn jà torí kọ́ mọ̀jẹ̀ yìí pé onìkan ní ọ̀dà tìjú onìkan lójú ọ̀dà tì yóò kó àwọn èèyàn lẹ́yìn torí ẹ̀ agbára kọ́ ní ìjà àbórí o ọlọ́wọ́n bá ní máa fún yàn ṣẹ́gun wa man nasru illa min ara sí wá látọ̀dọ̀ ẹlòmíì àfi látọ̀dọ̀ dání látọ̀dọ̀ ọ̀nà ọlọ́run bá wá ní àwọn ọmọ kọ́tọ̀ ẹni níjà ẹ̀yìn ọ̀jáde àwọn ọmọ kọ́tọ̀ ẹni níjà lẹ́yìn tó lọ́ọ́ ti ṣe ogun jíjà lẹ́tọ̀ àwọn mùsùlùmí ọ̀jáde àfìgbà táwọn kèfèrí wájà wọ́n sì wá ìjà ọlọ́run bá fáwọn mùsùlùmí ṣẹ́gun lórí wọn torí pé bá ló máa ogun kọlá lọ́jọ́ bẹ́dẹ̀ alábì onìkan ló sùn lọ́bí alẹ́bí náà bìtọ́ ti sọ gbogbo àwọn sàhábà ló sùn ẹni tí ó sùn là nàbì sallallahu alayhi wa sallam dúró ní ń sunkún tí ń hó fún ẹkún ń hó bí kòkò tómi ń bẹ nínú ń hó ń hó ni sọ pé lọ ti ìyàwó wọlé tí mo kú lẹ́yìn lónìí báyìí kò sẹ́nìkan tí ó tún sìn wọn lọ́wọ́ bàmá lókè pẹ̀ bẹ́ẹ̀ ni wàláì tó rọ̀wọ́ mùsùlùmí tó wà láyé náà tọ́wọ́ fi lè ṣe kúpa gbogbo wọn jọ islam dìtàn kọ̀pẹ́ kò jìnnà ọlẹ́bí ọba rẹ́rìn músẹ́ kí ló dé ọlẹ́bí lọ́wọ́ ọba ti ṣàdéhùn ìṣẹ́gun fún mi òdodo sì làdéhùn ọlọ́ ọlẹ́bí jáde lọ́jọ́ ogun ó níbi tí wọ́n pa alágbájá sí ni bí tí wọ́n pa tàmẹ̀dò sí ni bí tí wọ́n pa dóòlà sí ni bẹ́ẹ̀ ló sì ṣẹlẹ̀ nígbà tó gun parí wọ́n bókù kálukú wọn bẹ̀ yakata yakata bẹ̀rẹ̀ láti rí Abu Jahal tó fi dórí àwọn tó pa wọn Allahu akbar torí ẹ̀ ọlọ́run ló máa ń fúnni níṣẹ́gun mùsùlùmí kì í bẹ̀rù ọ̀tá rẹ̀ ọlọ́run nìkan ló máa ń bẹ̀rù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mùsùlùmí kì í tọrọ kíjọ dé mùsùlùmí kì í tọrọ gbogbo dé nítorí pé ogun dé ogun dé ogun dé tọba dé tán ọlọ́ọ̀lọ́mẹ̀ntì ọ̀sẹ̀kù ọlọ́ọ̀lọ́mẹ̀ntì ọ̀sẹ̀kù torí ẹ̀ lànàbì sallallahu alayhi wa sallam ló sọ pé la tatamannaw liqa'a al-adu ẹ má máa tọrọ kíjọ ṣẹlẹ̀ láàrin yín àtọ̀tà o was'alullaha al-afiya ẹ máa tọrọ lọ́dọ̀ ọlọ́nkọ́ láì wọláì àmọ́ tó bá yẹ kó kò sí tàbí ṣùgbọ́n yọ ṣẹlẹ̀ náà ni ẹ náà dúró ọlọ́run kò sì fún yín sẹ́gun lórí wọn. ọ̀tà ṣọ́ọ̀nà sẹ́ńbẹ̀rù àwọn ọ̀tá yìí torí ẹ̀jẹ̀ máa kọtọ kí mùsùlùmí wọn bẹ̀rù ẹlòmíì tó yàtọ̀ sọlọ kọtọ kẹ bẹ̀rù ẹlòmíì tó yàtọ̀ sọlọ ìdínú táwọn mùsùlùmí fi máa borí ogun Ọlọ́run nìkan ni wọn máa bẹ̀rù fọlọ́hu àhàkọ ẹnìtọ́ṣẹ́wò Ọlọ́run ló lẹ́tọ̀ọ́ sí kẹ́ẹ̀bọ̀ ẹnì kan tó ìjọba jẹ́ mi pétérù táwọn bẹ̀rù èèyàn èèyàn tó ṣe pé agbára àwọn ló ní lórí rẹ̀ kò ní ìyàtọ̀ tó lè fi jọ́ kò ní ìyàtọ̀ tó lè fi jọ́ kò ní ná kò ní ìyàtọ̀ tó lè fi jọ́ kò ládàáwò kan tó lè gbé bọ́ ọlọ́run ló ní gbogbo ẹ̀ ọlọ́run ọba yìí la gbọ́dọ̀ bẹ̀rù ní àwọn Yorùbá àwọn tí ọba nìkan wọ́n ọdụ ọlọ́run nìkan wọ́n tó ń kí nípa yéè wípé ọlọ́run bẹ èèyàn wà tó bẹ́ẹ̀ làwọn àwọn aráyé o àwọn sá tó ibi tí ṣírùkù tún ti Yorùbá nù ọlọ́run nìkan la máa bẹ̀rù torí pé kò sẹ́nìkan tó lè dá faburú sí wa tọ́lọ̀ wọn bá fẹ́ faburú sí wa àbá wa kò sẹ́nìkan tó lè dámú dáadáa wa bá wa tọ́lọ̀ wọn bá fọ́ dáadáa mọ́ wa wàláì kò sí torí ẹ̀ ọlọ́run nìkan la máa bẹ̀rù tonti pé islam ọgbà kọ́ lọ́mọ tọ́jà o islam ọgbà kọ́ ọmọ kẹsẹ̀ fẹ́ nu ejò pé mo fẹ́ wọn tí ó ṣẹlẹ̀ o islam ò sì gbà kọ́ lọ́mọ dẹ́ isa ejò kọ́ ọmọ kẹsẹ̀ bẹ́ẹ̀ kọ́ ọmọ pé kí ni ó ṣẹlẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ islam ni ọlọ́run nìkan ní kó bẹ̀rù ọlọ́run nìkan ní kó bẹ̀rù torí ẹ̀ a gbọ́dọ̀ bẹ̀rù nǹkan mí ìtọ́ yàtọ̀ sọ́lọ́ ọba ẹlẹ́dàá wa àtàkùsọ̀wọ́n náà sẹ́ń bẹ̀rù wọn ni lẹ́ẹ̀fífẹ́ bá wọn jà sẹ́ń bẹ̀rù àwọn ọ̀tá yín lẹ́ẹ̀fífẹ́ bá wọn jà fọlọ́hu àhàkọ́ àtàkùsọ̀wọ́n ọlọ́run ọba lọ́lẹ́tọ̀ síjù tẹ́yìn bá jẹ́ olùgbàgbọ́ rẹ̀ ajẹ́pẹ́ tí ọmọ bẹ̀rù ọlọ́wọ́ bá ń kọ́ lẹ́yìísá mọ́mìnà kìí ṣe mọ́mìn gbogbo ẹjọ́ bá ti máa bẹ̀rù ọlọ́wọ́ nìkan kìí ṣe mọ́mìn ó ń bẹ̀rù ọlọ́wọ́ tó ń bẹ̀rù nǹkan mí pẹ̀lú ẹ̀ ṣé mọ́mìn ni kìí ṣe mọ́mìn ọ̀dà ọ̀ ń bẹ̀rù kí ni ọmọ jù ọ sí ẹ̀yà kẹfẹ́rí tí a fún gbogbo aláǹbọ̀rù kí ni ọmọ jù wá láyé gbogbo apátá láti ń bẹ̀rù ká má bọ̀ sọ́wọ́ kínní so gbogbo eléyìí wọ́n pè ní alkhawfu tabi'i ìbẹ̀rù tọ́lọ̀ ti dá mayà ìbẹ̀rù tọ́lọ̀ ti dá mayà kò sọ yẹn di kèfèrí yẹnni kíkọ́ bẹ̀rù àwọn nǹkan tó lè ṣe ọ́ lè ṣe à ń bẹ̀rù pálábá gan à ń sì ń bẹ̀rù ọ̀gùn ga pẹ̀lú àbí ẹ̀kọ́ ni so gbogbo eléyìí ọ̀sọ́ wa di kèfèrí àmọ́ kí wọ́n lọ ẹnìkan pé lè dáfa burú sẹ́yìn èèyàn di kèfèrí nù. No ìyẹn di kèfèrí nù bí ẹ a àjẹ́ kan ó lè dá payín ẹ oṣù kan ó lè dá lọ bí ìgbàgbọ́ àwọn Yorùbá yẹn ìṣe sọlọ torí pé ẹ ti gbà pọlọ míì wà nù yàtọ̀ sọlọ tó lè dá sí gbọ́dọ̀ kó sí pọlọ àfẹ kàkúrú sí tó ìyẹn gbọ́dọ̀ kì í ńlá láti náà tó dá wa sí kò síbi tí wọ́n ti ṣiṣẹ́ ọmọ àlùjẹ́nà kò sí síbi tí wọ́n ti lè hu ọmọ náà wàláhì kò sí Mẹ́kà torí délé ọ̀dọ̀ wọn wà ẹ fi ìgbàgbọ́ ní sọ́dọ̀ ọ̀nà pé kò sẹ́ni tí sinmi máa fà ní àbíta ni àbúrò kò sẹ́ni tí ní lára àbíta ni àbúrò sòtí gbàgbọ́ ìbá ti lágbára ẹni tí ó sọ dẹni tuntun wá fi mánì sílẹ̀ lẹ́yìn ìgbàgbọ́ òdodo yóò múra eléyìí la ṣàfẹ́kù rẹ̀ láwùjọ Yorùbá ìdínú tó fi jẹ́ pé wọ́n ní kíní kan sọ̀rọ̀ ọmọ kú. wípé wọ́n ní kíní kan sọ̀rọ̀ ọmọ kú bẹ́ẹ̀ sáré yóò bá nù bá yóò bá nù àwọn gbà pé ẹ kíní kan lè dá sí àwọn láburú tí ì bá sọ lọ ìgbàgbọ́ mùmíní sì ni pé kò sẹ́ni tí ṣe ní láǹfààní àfọlọ́ kò sì sẹ́ni tó lé ní lára àfọlọ́ ẹ̀gbọ́n tó wà nù ni. tí gbogbo ẹ̀dá kìí sàwọn tá a wà láyé nìṣó láti ìgbà tó lọ́n ti dáyà títí díjọ́ gbẹ̀ndà lùkìyàm tí gbogbo wọn bá péjọ pọ̀ lórí páwọn fẹ́ ni wá lára pẹ̀lú nǹkan kan wọn ò lè rí nǹkan kan fi ni wá lára ju tọ́lọ̀ ti kọ́ pé yóò sì wá tẹ́lẹ̀ náà lọ. tẹ́ bá sì péjọ pọ̀ pé gbogbo èèyàn ńláńlá ayé yìí lọ́mọ̀ wọn láwọn fẹ́ fi nǹkan kan ṣe wá láǹfààní anabi sallallahu alaihi wasallam ni wọn ò lè rí nǹkan kan fi ṣe wá láǹfààní tó tayọ ntọ́lọ̀ ti kọ́ pé yóò jẹ tiwa náà lọ ẹ̀dá kankan la fẹ́ máa sá fún yàn sí kí la fẹ́ sọ̀rọ̀ abẹ́rú fún yàn sí gbogbo tí yàn lè fún ọ láyé yìí ọlọ́ọ̀lọ́pọ̀ pọ̀ ní gbogbo aburú tí yàn sì lè ṣe sí ọ fún ọ̀nà bá sọ pé yóò sí ọ torí ẹ̀ tí yàn bá ní ìmánì ẹni tí ó sọ di òkà ọwọ́ kò ní sí o tó bá ní ìmánì ẹni tí ó sọ dẹrú tí ó mọ wá yí bí ọwọ́ àgò kò ní sí o nítorí pé ìmánì rẹ̀ yẹn yóò ti kọ́ láwọn ẹ̀kọ́ ńláńlá wípé gbogbo ohun tí mò ń fẹ́ ń dáadáa ọ̀dọ̀ ta ni ó ti wá ọ̀dọ̀ ọlọ gbogbo ohun mò ń sá fún láburú ta ló lè fi ṣe mí Allah tẹ bá wá gbàgbọ́ pé lábẹ́ ìjọba ọlọ ẹnìkan wà tó lè dá ṣe mí láburú kódà kó ṣe pọ́lọ̀ ọ̀fẹ́ èèyàn di kínu èèyàn di kèfèrí torí pé ẹ ti gbà pọ́lọ̀ míì wà nù tó lè dá ṣe nǹkan kódà kó ṣe pọ́lọ̀ ọ̀fẹ́ ẹni tó bá sì gbà bẹ́ẹ̀ ó di kínu ó di kèfèrí kò túmọ̀ sí pé àwọn ẹni bú òsì o kò túmọ̀ sí pé àwọn ẹni ṣètọ́ ni òsì o àwọn tó ń kébi kọ́ bàjẹ́ kọ́ bàjẹ́ kọ́ bàjẹ́ fọ́mọ́lá kejì làwọn máa wà o ṣùgbọ́n gbàtà àbá ti bọ́ lọ́wọ́ bá dúró tá a máa ń bẹ lọ tọ́lọ̀ wọn bọ̀ bá fi ọfẹ́ nìkan mu tani wọ́n bí aláya rẹ̀ dá tí ó mọ̀ tọ́lọ̀ wọn bá fi ọfẹ́ nìkan mu ò bí aláya ẹni náà dá tọ́lọ̀ wọn bá tó bá sì fẹ́ fi ọ fún yàn mu kó síbi ó máa ṣe kódà nǹkan àwọn gbólóyìn láti tọ́lọ̀ tàlà máa bẹ̀rù Allah so táwọn ti ń bẹ̀rù ọ̀rọ̀ wọn máa dáa náà ni àtàkṣọ́nà àwọn olùmọ́wá ní ìyàtọ̀ ń bẹ láàrin alkhashia walkhawf alkhashia walkhawf lédè yorùbá tiwa àtàkṣọ́nà sáà ń bẹ̀rù wọn àbí òye fala takhafuhum wa khafuni nínú àyà mi ẹ má bẹ̀rù wọn èmi náà bẹ̀rù ìbẹ̀rù ìbẹ̀rù náà ní wọ́n ní yàtọ̀ ń bẹ láàrin khashya àti khawf wọ́n ní khawf tẹ́rí yẹn ní tó bí òní ar-rahba ṣùgbọ́n khashya ní tó bí òní ar-raghba wọ́n ní al-khawf ìbẹ̀rù eléyìí ìbẹ̀rù ìyà tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ní máa bì kí wọ́n rántí pé Ọlọ́run bá ọ̀dá iná tí ó fi ju àwọn ọ̀tá rẹ̀ kí wọ́n á ti torí rẹ̀ máa bẹ̀rù Ọlọ́run alkhawf ọ̀nà ni kéèyàn wá rántí kẹtí ń bẹ lọ́dọ̀ ọlọ́ kó a jẹ́ pé yẹn nífẹ̀ẹ́ ọlọ́run ìfẹ́ yẹn wá bí kéèyàn máa bẹ̀rù rẹ̀ òní wá ń pè ní alkhashia wọ́n ní khashia tá a bá ní kò ní dínà kásì àlékún náfìlà ìbẹ̀rù tí ìfẹ́ bí yóò tún bí kásì àlékún náfìlà àmọ́ ìbẹ̀rù tí bẹ̀rù bí. ọ̀ràn yẹn nìkan lásìkò tọ́ mbàṣà ti sọ ọ̀ràn yẹn níjìyà mo rò pé yé wa ìyàtọ̀ tó wà láàrin àti khashiyan a gbọ́dọ̀ gbé lómi yàtọ̀ Allah ọlọ́síwájú ọba ń gbọ̀n pẹ́pẹ́pẹ́ ọ̀ ń gbọ̀n pẹ́pẹ́pẹ́ ó ti tó ara ó ti sọ ara kí ló dé ah, ẹ̀rù jẹjẹ ẹ̀rù jẹjẹ ah, ń gbé lára ṣé ẹ̀rú wa ń bẹ láàrin èèyàn kan débi kéèyàn máa sọ ara ẹ̀rú ń bẹ láàrin èèyàn kan pé débi kéèyàn máa tọ̀ sára ó kè báwo ló sì láti tó bá déwájú ọ náà tó ìbá yẹ pé wọn èyí àgbẹ̀jọ gbẹ̀dà kìyàm wọn èyí tọ́jọ́ gbẹ̀dà kìyàm ṣé wọn mọ tó fà á tí wọn máa fi tọ̀ ara níwájú àwọn ọba yìí tí wọn máa fi sọ ara níwájú àwọn ọba yìí torí gbàgbọ́ wọn ni pé ọba wọn ó lè sọ ńlá kódà kó ṣe pọ́ lọ́wọ́ ọba ọ̀fẹ́ torí gbàgbọ́ rẹ̀ ni pé àwọn tọ́lọ̀ ń kọ́ ayé fún un à sẹ́yìn àga ń bẹ individual tọ́lọ̀ ń kọ́ ayé fún ayé kí tó ń gan tẹ́ pé wàhálà ní í ṣe tó náà bá fẹ́ kọ́ lẹ́rìí tí wọ́n pè foundation ọlọ́run kọ́ ayé fún yín ṣe foundation àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹlọ́lọ́run kọ́ ayé fún oná ọlọ́mọ sí àwọn èèyàn lówó lé tẹ́ ẹ bá sanwó lé ńlé yín o ah, ọlọ́run sì kọ́ ayé fún <laughs> ó túbọ̀ sí pé rárá o òun máa bẹ̀rù pé lè dá fi aburú sí o kọ́dà kó ṣe pọ́ lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ kò sẹ́ni tó lè fi aburú sí ọ́ àfi tọ́lọ̀ ń bá fẹ́ kò sẹ́ni tó lè fi dáadáa kan wá bọ́ àfi tọ́lọ̀ ń bá ṣe kíni tọ́lọ̀ ń bá fẹ́ ọ̀dà sáà ni máa sọ ọdún ọ̀rọ̀ dáńsọ lẹ́yìn ọlọ́ àfọlọ́ tí wọ́n máa sọ ọ́nù rédíò lẹ́yìn ọlọ́ àfọlọ́ pé ńgbà tó ṣe pé kò sẹ́ni tó lè fi dáadáa sí ọ àfọlọ́ kò sẹ́ni tó lè fa burú sí ọ àfọlọ́ ẹ̀hẹ́ sẹ́wọ́n àti òfin lẹ́yìn ọlọ́ àfọlọ́ sọ ọ̀rọ̀ ọ̀nù kí ni ìtumọ̀ rẹ̀ gan ṣé Yorùbá ni mímọ̀ gbọ́ Yorùbá ni lẹ́yìn ọlọ́ àfọlọ́ kí ni ìtumọ̀ rẹ̀ <laughs> àbí sọkúsọ sọkúsọ bastard ìlẹ́yìn ọlọ́run àfọlọ́run so ẹ má bá wọn sọ̀rọ̀ èdè yẹn o ẹ má bá wọn sọ̀rọ̀ èdè yẹn ẹ má tó bá ti tọrọ bá ti jẹ mọ́lọ àwọn ọ̀rọ̀ tó clear ẹnìkan ẹ máa sọ dandan ni ká páyọ lọ dandan ni ká bẹ̀rù ọ lọ dandan ni ká sin lọ ẹ rí i pé dèyìn ẹni tẹ́ ń bá ń bá sọ kò ní béèrè túmọ̀ ó ti yé direct bẹ́ẹ̀ ni tawhid sọ fáwọn. anything tẹ́ ẹ̀ bá ti sọ ọ̀pọ̀ lọ ọ gbọ́dọ̀ jẹ́dẹ̀ tó clear kò gbọ́dọ̀ jẹ́dẹ̀ tí ọmọ wa ẹ̀ bá ń túmọ̀ rẹ̀ tọ́tọ́ bá ti di ẹ̀ bá ń túmọ̀ rẹ̀ ó ṣe é ṣe kẹfì tí èsì tọ́lọ́n kẹfì lọ ọlọ́run ẹlẹ́dàá wa èèyàn sì dẹ́sẹ̀ torí ẹ̀ èdè tó clear èdè tó hàn ẹnìkẹ́ ẹ̀ máa sọ nípa ọlọ́ gbogbo níta fi ń dá sáwọn ẹ má bá wọn sọ lẹ́yìn ọlọ́run àfọlọ́ rárá o èèyàn gbọ́dọ̀ bá wọn sọ orí eléyìí torí oníkà bẹ̀rù ọlọ dáadáa oníkà páyọ ọlọ dáadáa oníkì mùsùlùmí ó sì máa fi ìbẹ̀rù kọ́ máa fi sin lọ ẹni tí bá ń sin lọ pẹ̀lú ìbẹ̀rù kò ní pa àwọn ọ̀ràn yẹn tì dáadáa sì ní kéèyàn máa fìfẹ́ sin lọ torí ẹni tí máa tún fìfẹ́ sin lọ yóò máa sàlékún náfìlà yóò máa sàlékún náfìlà ìdí tá ìfi sin náfìlà nípa ànífẹ́ ọlọ ìdí tó fi jẹ́ pé àìsàn ọ̀ràn yẹn onípa bẹ̀rù ìyà ń bẹ lọ́dọ̀ mo rò pé ti rí dáhùn nísìnyí sí wípé ọ̀pọ̀lọpọ̀ láwùjọ ti wá Ramadan jẹ́ndì mùsùlùmí ni wọn torí pé wọn kì bẹ̀rù wọn ò bẹ̀rù ìyà tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa ẹ̀rí tẹ́lómi kan máa sọ pé ṣé wọ́n ti lọ ó ti bọ̀ ni wọ́n rí ó fojú gání ẹ̀ tó fi wá jẹ́ pé wọ́n lọ́mọ apolongo rẹ̀ fún wa torí pé wọn ò bẹ̀rù ìyà tí ń bẹ lọ́dọ̀ ọlọ eléyìí ló bí kí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ pé kí ni kí wọ́n máa fetí à ń bẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sì wá lọ́kàn nínú àwọn ẹni tí ìmànà àti ìmàlẹ̀ alukur'an tí ó sì láǹfààní kọ́lọ́wọ́n ọba kó ṣàánú wa ká tó kú kó ṣàánú wa lẹ́yìn ikú wa kó sì wá lọ́wọ́ aljanna subhanak allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu